àǹfààní wíwáyé táwọn ànábì ọlọ́wọ́n bá wálé ayé láti wá máa pè wá sákèsì lérí tọ́lọ́wọ́n bá òfẹ́ tí ó múyàn rí bìnú ọlọ́run òun náà níṣẹ́ àwọn alfa òmìnà lè mọ̀lẹ̀ òun ní nínú àwọn tí ọlọ́wọ́n bá aláàbínú sí tí ó yẹ kí a máa pè لعن الله من انتسب man غير ila ghayri abi gbogbo ẹni tó bá deny bàbá ẹ̀ tó sọ fáwọn èèyàn wípé bàbá yẹn kó bí òun bàbá yẹn ló sì bí ó sì kọjálẹ̀ títí tó fi pààrọ̀ bàbá pé dáde òun kọ́ bàbá yẹn dẹ̀ mọ̀ pé òun ló bí òun náà sì mọ̀ pé bàbá yẹn ló bí wọn ni ọlọ́run bá ṣe pẹ̀lẹ̀ ọlọ́run sá sọ níbẹ̀ nítorí pé àdánwò ńlá ni òmìnà limalẹ̀ ọ̀ní nínú àwọn tí ọlọ́run bá ṣe pẹ̀lẹ̀ láàánà lọ́hùn limusọ́wìrì gbogbo àwọn tí wọ́n máa ma ẹ̀dá abẹ̀mí bóyá pẹ̀lú gi àbí pẹ̀lú àmà àbí pẹ̀lú òkúta àwọn tó máa ń gbé igi lérè àbáwọn tí wọ́n máa ń gbẹ́ irin lérè àbáwọn tí wọ́n máa ń gbé òkúta lérè gbogbo àwọn tí wọ́n máa ń ya abẹ̀mí tí wọ́n ń fọwọ́ ya abẹ̀mí bóyá èèyàn ní yà ní àbí ẹranko tó fọwọ́ ya báyìí jọmọ pé odidi iṣẹ́ ni láwùjọ wa tí wọ́n ní ọmọọṣẹ́ yẹn púpọ̀ gbogbo ẹni bá ń ṣe bẹ́ẹ̀ anábìlẹ̀ ọlọ́wọ́n bá ṣépele Eh, píkṣọ̀ tí a ń fi kámẹ́rà yà láwọn afá yapa lérí ẹ̀ àwọn kan ló ti kó sínú ẹ̀ àwọn kan ní àwọn yìí tó bá jẹ́ kò sí má yà kò kó síbẹ̀ bí passport lápẹjúwe àbí driving license tó dé pé kò sí má yà ó fẹ́ travel lọ sí hajj àwọn ló fi jẹ́ pé èyàn gbọ́dọ̀ ṣọ́ra fún èyí tí wọ́n fi kámẹ́rà gan yà photography ẹ̀yìn gbọ́dọ̀ sọ́ra fún nítorí mú yàn yá ní nǹkan tó jẹ́ pé bí èèyàn bá ya èèyàn rọ́nà lọ èdè bí èèyàn kàn wá máa máa yàyàkúyà nítorí pé ìtọ́lọ̀ ń dáná òun náà bí èrè lórí ká ń bẹ̀ kọ́lọ̀ musa ìsànú lẹ́yìn náà láàánà zuwarati alkubori walmutakidina aleha almasajida osuruji ọlọ́run bá ṣépè àwọn obìnrin tí wọ́n máa ń lọ ìtẹ́ máa lọ lè sunkún àtàwọn tí wọ́n máa ń sọ ìtẹ́ di ilé àdúrà wọ́n sọ di mọ́sálásí mọ́sálásí àmọ́ wá bẹ́ẹ̀ lọ́wọ́ àmọ́ wá bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ kéèyàn wá dìde sí kólóhùn lọ sàárè pé wọ́n lọ lè ṣàdúrà kó bá dá fóun lọ́hùn àbóhun lọ lè pe ẹni tó wà ń bẹ kó sànù ọlọ́run àwọn tó rúbìnrin ọlọ́run ọ̀dá wọn abáwọ̀sí dáwà ọlọ́mọba sí pé láwọn náà ọlọ́mọsá ìsànù wa ó sì jẹ́ pé àwọn àlùfáà kan sọ̀rọ̀ nípa lílọ itẹ́ àwọn obìnrin tó bá jẹ́ ti èyí tí wọ́n fi rántí ọ̀run àwọn àlùfáà kan sọ̀rọ̀ lérí ẹ̀ pé èèyàn ò burú tó bá jẹ́ pé ẹ lọ́bẹ̀ ànábì tó dáa ànábì ni ẹ máa lọ lè bẹ̀tẹ́wò tó ta kéré àkàrà yóò lè máa ràn yín létí àlìkìyàmọ̀ pé ẹ̀yin náà ẹ̀ nípa ẹjọ́ yìí wọn àwọn kéèyàn kan máa lọ tẹ kọ́ máa lè gbé fúláwà sí ìrísàárè kọ́ máa lọ́bẹ̀ kọ́ máa lọ́lẹ̀ ṣàdúrà pé kọ́lọ́njọ́ dáa fún kọ́ máa lọ́lẹ̀ pé ẹni tó wà ń bẹ̀ ibi kọ́ ra àwọn lọ́wọ́ ọmọ sùn lọ́rùn ọlọ́run ṣe pẹ̀lẹ́ la'ana Allahu rashi wal fẹ́nìkan ẹ̀yin mẹ́rin ni ẹ kó pépà lẹ̀ ẹ fẹ́ gbọ́jà pé ìwọ wá lọ lè ìwọ lọ sì dégbẹ̀yìn àwọn àni ọjà fẹ́ jáde ìwọ wá lọ lè tíìpù ẹnìkan nínú àwọn tí wọ́n wà ní kọ́mpìnì pé kán bá gbó pépà rẹ̀ sí nàbà wà sọmọ pé àbẹ̀yìn tó ti jẹ̀bi ikú oye èyàn wá lọ lè fún àwọn ọ̀gá tí wọ́n wà ní ipò lówó wọ́n wá túlẹ̀ wọ́n wá fẹ́ lómi rọ́pò gbogbo ẹni tí máa ń fìyàn lọ́wọ́ àbẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú múrítẹ̀ṣí àtẹni tí ń gbà gbogbo àwọn ọlọ́pàá ẹ̀wà fúnnútọ̀ nítorí owó tẹ́nìkan fún yín wọ́n ní pépà yín ó ti jáde ó sì ti jáde ẹ̀ ti gbé fẹ́lómi táwọn náà bá gbogbo kí ní ẹ̀rí pé àwa gan ẹ̀dá alákọ̀ọ́kọ́ sí pẹ̀lẹ́ ní ti ń ṣe kọ́lọ́hún tó sí pẹ̀lẹ́ ìgbà láti jọ ẹ̀ débi tí mo ti kó àwọn pépà sí mi wá ẹnìkan wá wọ̀rọ̀ is ẹni tí ń bẹ láàrin àwọn méjèèjì náà wọn lọ́lọ́run sí pèlè ipe wọn ni ìyẹ̀bá ilẹ̀ mú wa kó tó di pé wọ́n wà yín ṣètò ẹ̀ àmọ́ yìí ẹ̀tọ́ yìí àtọ́jẹ́ pé yìí gan lẹ́yìn lẹ́tọ̀ sí tẹ́ gbogbo pépà sì yẹn ti pé wọ́n yé ọmọ skul ní gbogbo pépà rẹ̀ ti pé ọ̀gá wa ní bó ṣe wà yìí wọ́n fún ládùmíṣàn àmọ́ ẹ̀fún mi ní kankan ọrùn tiẹ̀ lọ́wọ́ torí ìjọba ọmọ sí ọrùn ti tiẹ̀ lè yẹn wà nítorí pé ẹni yẹn lẹ́tọ̀ sí àmọ́ f9 gbogbo tó kọ́ wá gbogbo ẹ̀ pátápátá kò sí ètò gbádùn bẹ́ ẹwà fún ládùmíṣà torí pé ọ̀sánwó bó ti yàtọ̀ síra wọn bá èyí tọ́jẹ́ ẹ̀tọ́ yẹn gan èèyàn ní kọ́kọ́ máa rò pé mo fẹ́ fún ó dìgbà tó bá dúró lẹ́yìn lọ́nà pé tó bá fún wa ẹ̀tọ́ rẹ̀ pọ̀ tí ń sì lẹ́tọ̀ sí nǹkan yẹn tẹ́lẹ̀ ìrí ìyẹn àwọn alfa wọn ní ọlọ́run sàforíjì lè rẹ̀ wọ́n mọ̀ kọ́tẹ́lá mọ́mìnà ẹni bá pa olùgbàgbọ́ òdodo ẹni bá ní iman nípa ọlọ́run èyàn sì wá gbẹ̀mí ẹ̀ ọlọ́run wa man yaqtul mu'mina muta'ammidan fa jaza'uhu jahannam khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu ọlọ́run ẹni tó bá pa olùgbàgbọ́ òdodo jahannama ni ó lọ lè jókòó sí yóò sì pẹ́ńbẹ̀ ọlọ́run ti bínú sí ọlọ́run ti làánà rẹ̀ wa adda lahu ọlọ́run bá ti ti pèsè ìyà tí ó tóbi fún lẹ́yìn náà ẹni tí ń jákun ẹbí bàbá rẹ̀ àtàwọn brothers ẹ̀ àti àwọn ọmọ wọn màmá ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n wọn àtàwọn ọmọ ẹ̀ àwọn àbúrò màmá ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n àtàwọn ọmọ wọn àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ ọmọ bàbá rẹ̀ àti bàbá bàbá ẹ̀ ìyá ẹ̀ àti ìyá ìyá gbogbo àwọn tí ẹ̀jẹ̀ so yín pọ̀ yẹn ẹni bá ń jákun ẹbí ọlọ́run ti ṣépele ọlọ́run bá ní wọlé tẹ́lẹ̀ yàn kùdú náà ahdallahi min ba'di mithaqi gbogbo àwọn tí wọ́n ń tú àdéhùn tá a ti bá wọn ṣe wa yaqta'una ma amara Allahu bi an yusal tí wọ́n sì ń jákun ẹbí wa yufsiduna fil ard tí wọ́n sì ń balẹ̀ jẹ́ ulaika lahumul la'na ọlọ́run bá ní òun ti ṣépele wọn wa lahum su'ud dar wọn ò sì ní dé sọ́run dáadáa torí pé ẹbí ìtàkùn tọ́lọ́ ń alayhi gbogbo ẹni tí ọba parọ́ sinimá yàwó ẹ̀ ó sì dúó lérí ẹ̀ pé bẹ́ẹ̀ sí rí ẹ̀ mọ́ bá tí ọkùnrin kan bá aláṣẹ́kùn ìrọ́sìn ọfẹ́ fi yọ̀ǹda ẹ̀ sẹ́mọ̀ pé kò sójú ẹni kankan mọ́lẹ́yìn ọlọ́ tọ́ àmọ́ ṣẹ̀ríà gbé òfin kalẹ̀ ọwọ́ àbúrò alọ́dọ̀ adájọ́ lẹ́mẹ̀rin ọjẹ́rì lẹ́mẹ́rin ìpè morílẹ̀ àkọ́kọ́ morílẹ̀ kejì morílẹ̀ kẹta ọ̀sọ̀ lẹ́mẹ́rin bẹ́ẹ̀ orí ló tọ́ orí yọ́sọ̀ lẹ́mẹ́rin tó bá délẹ̀ karùn-ún wal khamisatu an la'anatallahi alayhi in kana min al-kadhibin yọ ẹlẹ́karùn-ún yọ wà fi ṣépele rẹ̀ ètò bá jẹ́ pé rọ́lọ́hun bá ń pa máa kọ́lọ́hun bínú sí ọlọ́hun sì máa bínú arábìnrin yẹn sí lóòótọ́ àmọ́ tí ọba ṣe mọ̀lẹ́wọ̀n nù àwọn èèyàn dájú débẹ̀ mo ń fura sí ogbó ọgbọ́dọ̀ sọ pé ó ń sèṣìnà ó dìgbà tọba rí báyìí tọba wá rí bẹ́ẹ̀ lóòótọ́ dápé lóòótọ́ bá ní ìbínú ọlọ́wọ́n bá yẹn deny kò tẹ sẹ́ni tó kọ́ fẹ́ fi jẹ́rìí lẹ́yìn ọlọ ọlọmọsá sọ ní kọ̀ọ̀kan níbi àbúrò bẹ́ẹ̀ wọn lòun náà yọ jẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin ipe ìtọ́kọ̀ òun lòun ṣe òun ṣe kíni òun ṣe lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin wal khamisata ẹlẹ́ẹ̀karùn anna ghadaba Allahi alayha in kana mina sadiqin oníkì ọlọ́wọ́n bá bínú sí òun tó bá jẹ́ pé òdodo lọ́kọ́ ṣe òye tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ ìbínú ọlọ́run bá ó sì bẹ̀rẹ̀ kọlọmọsá sọ ní kọ̀ọ̀kan bí aburú bẹ́ẹ̀ nínú àwọn tọ́rin ọlọ́run bá ṣépele alimuhalila wọlimuhalalala alimuhalila òun náà ni ẹni tí ń bá yàn ṣe ìyàwó lẹ́tọ̀ọ́ àtẹni tó gbéyàwó ẹ̀ kalẹ̀ fáwọn yàn pé ẹ bá ń sa yẹn lẹ́tọ̀ọ́ kí n lè fẹ́ padà ìyẹn máa ń ṣẹlẹ̀ tí èyàn bá kó obìnrin lẹ́ẹ̀lẹ́ lákọ̀ọ́kọ́ ó padà sílé ó sì ń ṣe ìdà lọ́wọ́ ìdà oṣù mẹ́ta àbí ń ṣe lọ́wọ́ èyàn dá padà sílé ìpìlọ̀dá àyín máa fi ọ padà èyàn tún kọ́lẹ̀ lẹ́kejì èyàn tún ṣe ìdà lọ ìdà ìní oṣù mẹ́ta tí ó lò kó tó máa lọ èyàn tún dá padà àtọ́láàkù mọ̀ràtà ẹ̀mẹ́jì náà tó lè tún jẹ pé ó tún pronounce tọ́láàkù divorce pé ìfẹ́ ọmọ lẹ́lẹ́kẹta yẹn ẹlẹ́kẹta yẹn but ẹ̀yìn eh, ó ti kó ní ìyàwó rẹ̀ tó bá ti parí eh, yọ́wà lọ́lẹ̀ yọ́wà kú lábẹ́ rẹ̀ ọ̀wà lẹ́tọ̀ láti fẹ́ padà mọ́ ó dìgbà tí ọkùnrin ọkùnrin mi bá rí tó wá fẹ́ tó tún wá kọ́ lẹ̀ lẹ́yìn ọdún tó bá wù eh, ìwọ wá lẹ́tọ̀ ń gbà yẹn láti ṣe kínní láti fẹ́ àmọ́ tí yẹn kọ́ lẹ́la lákọ̀ọ́kọ́ tó parí ìdá rẹ̀ èyí lè so igi ẹ̀ ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì ó parí ìdá ọlọ ó ti ó lè so igi rẹ̀ àwọn tó wá débẹ̀lẹ̀ kẹta bá ní ó lè so igi rẹ̀ mọ́ àtàtàǹkẹ́ azawujan gbéra títí tí ó fi mi yẹn bá wá ó sì tún wá lè so ibi lọ bí ni pé àwọn míì tó bá ti wá kọ̀yàwó lẹ́la kọ̀ọ̀kọ́ lẹ́ẹ̀kejì ọkọ̀ lẹ́lẹ́kẹta kò olùgbà tọkọ mi bá fẹ́ tọkọ lẹ̀ yọ wà rẹ́ǹtì ẹnìkan tí ó bá wọn fẹ́ ẹni tá nábì rí fàṣínà ó ti yẹ alimuhalil ẹni yẹn ní ọ̀hání wọ jẹ́ kí n bọ́ fẹ́ fún oṣù méjì ìwà kọlẹ̀ ó lè fẹ́ padà ànábì ní kò ní dáwọ̀ so obìnrin lẹ́yìn méjì wọ́n fi ń ṣeré báyìí ẹni ọwọ́ wọlùmọ̀hálàlàlà ọkọ náà tó náà sọ pé kán bá wọn fẹ́ ọkọ rẹ̀ àná ànábì ní kò ní dá fóònù bọ́lọ̀ ń ṣépele àwọn méjèèjì wọ́n á sọ obìnrin di tọ́mtọ́m tí wọ́n exchange ní láàrin wọn yóò lè lọ́kọ̀ mi bọ́kọ̀ yẹn bí ọba kọ́lẹ̀ kọ̀kọ́lẹ̀ náà nù yóò lè fẹ́ lómi èyí ọkùnrin lọ lè fẹ́ lómi tó lọ́ba ní kọ́kọ́lẹ̀ lọ́jọ́ wájú tó wọ́n tún pàdé wọ́n lè fẹ́ra wọn kẹwàá ṣe pé wọ́n wá sí mọ̀ọ́sẹ̀ drama wọ́n máa plan pé bá mi fẹ́ kí ó lè ba lẹ́tọ̀ọ́ sí mi padà àtọ́ ni ti ń ṣe bí àtẹni ti ń bá wọn ṣe ànábì ṣe pẹ̀lẹ́ wọn la'ana Allahu man yumathilu bil hayawan anabi sepele gbogbo ẹni tí máa ń fi ẹran tọwọ́ èyàn rádìí ẹ̀ tí ń lọ sí abẹ́ran abájá èyàn wá òpè mo fẹ́ mọ̀ bọ́yá ọwọ́ mi tọ́ àbí kọ̀tọ́ èyàn wá bẹ̀rẹ̀ sílẹ̀ ní oko àbí èyàn mú idà àbí èyàn mú ọfà ni wọ́n ń ta báyìí látara pé mo fẹ́ mọ̀ bọ́yá ọwọ́ mi tọ́ àbí ọ̀tọ̀ èyàn wá ń fi ẹran sápèjúwe tàbí yẹn gbé ìbọn kalẹ̀ báyìí wọ́n fẹ́ mọ̀ pé báyà ọmọ báyìí àbí ọmọ báyìí wọ́n á jẹ́ pé abẹ̀mí tọ́lọ̀ ń dá yìí ti ń sẹ̀mí látìgbà tọ́lọ̀ ti dá anábì lọ́lọ́ ṣe pẹ̀lú tọ́ làánà lọ́hùlù yahuda lẹ́tìnà tàkṣe kòbóra àmì àyè masáàjìdá anábì lọ́lọ́ ṣe pẹ̀lú àwọn yahudi àwọn jews àwọn tó jẹ́ pé wọ́n mú sàárè wọn ní masalasi tí wọ́n ti mọ̀ lọ́lẹ̀ sàdúà tí wọ́n mọ̀ lọ́lẹ̀ pé àwọn tó ń bẹ̀ làánà lọ́hù àríyàt ànábì lọ́lọ́run wá ṣépele gbogbo obìnrin tí ń bá ń jáde ní òhò ìtumọ̀ ni pé yọ́ wọ́sọ bí aláìwọ́sọ yọ́ wọ́sọ bí aláìwọ́sọ àwọn wọ nẹ́ẹ̀tì jáde yọ́ wọ nẹ́ẹ̀tì jáde àwọn wọ wọ́n wọ búrá nìkan níwájú ilé ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n wọ àwọn aṣọ ọnu yàrá yóò sì gbé wọ̀ yóò lọ́n lọ́bíṣẹ́ tọ́jẹ́ pé bí bá ṣe lọ tí ń bọ̀ yọ́ ma dá fìtínà lẹ̀ sí gbogbo àwọn ọkàn àwọn ọkùnrin tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá ń rí ìbára àwọn yàtọ̀ náà lọ ibiṣẹ́ ẹ wò pèsè ibiṣẹ́ náà lọ pẹ̀lú bó ṣe múra yín gbogbo tó lọ ń daṣẹ́ lápátá kò ní bò anábì ní ilé àna húnna bẹ́ẹ̀ bá ti pàdé wọn anábì ní ṣépele wọn fàyín náà húnna málẹ̀ òun náà ti tọ́lọ́lọ́wọ́n bá ti ṣépele wọn tẹ́lẹ̀ kẹ́yìn náà ràn lọ́wọ́ lérí wọn nítorí tí wọ́n ń dálẹ̀ láwùjọ kìí ṣe nǹkan tó kéré nísìnyí ayé máwọ̀sọ mọ́ lókùn sí kọ́lọ̀mù mọ́jà àwọn ọmọ ọwọ́ wà ń bẹ àwọn táwọn ń bẹ kọ́lọ̀mù bá tún wọn ṣe ọlọ́gbàrá ọlọ́wọ́n bá ẹ bá sì olóòótọ́ wọ́n ti sáfẹ́ ní tí wọ́n ti dálẹ̀ kíráìmù tí wọ́n ti dálẹ̀ lérí ilẹ̀ ọlọ́run kìí ṣe kékeré ẹlòmí ti kọ ìyàwó ẹlẹ́ nítorí wọn ẹlòmí ẹlòmí wọ́n ti gbẹ lòmí lọ́wọ́ ìyàwó àti ọmọ ẹ̀ tarakùnrin ọ̀padà wálé mọ́ ẹ yóò sì mọ́ lọ lè náwó fálẹ̀ òsì náà sanwó skó ọmọ kò ní fún yàwó àti fámílì lóúnjẹ lẹ́yìn náà níparí adúníyà mal'una anábì ní ṣe rí ilé ayé yìí gan tàwa ń bẹ̀ anábì ní wọ́n ti ṣépè lóhun náà ilé ayé ilé ayé táwọn àti gbogbo àwọn gbogbo tó wà ní ayé pátá anábì ní wọ́n ti ṣépè àfi nǹkan tó wà nílé ayé tí ń bá mú yàn rántí ọlọ́run wọ́n máa ń wọ àlá àti gbogbo àwọn tí wọ́n rántí ọlọ́run adé gbogbo ohun tí ọlọ́run bá ṣe fún wa yóò máa ràn wá lọ́wọ́ láti máa rántí ọlọ́run kí ẹ ti pé yóò máa ràn wá lọ́wọ́ láti jìnnà sí ọlọ́run gbogbo ohun tí wọ́n ti mọ tọ́lọ́run bá ṣe fún nínú kẹ́ mọ́tò ní ilé ní aṣọ ní bàtà ní ìfìlà ní oyè tó bá jẹ́ pé nǹkan yẹn ni wọ́n mú ọ gbàgbé ọlọ́run wọ́n ti ṣépele nǹkan náà nínú ayé mi nǹkan òun ọlọ́run fẹ́ràn ẹ̀ tí máa ń lé ẹ̀dá ọlọ́run jìnnà sọ́lọ́ ọlọ́run fẹ́ràn kan náà anábì wà nílé ayé gan gbogbo tó wà ń bẹ̀ ọlọ́run ti ṣépele àfihì tí bá mú yàrá ti ọlọ́run nìkan àtàwọn tó jẹ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n rántí ọlọ́run àbí àfá tó wà ń bẹ̀ tí ń jíṣẹ́ ọlọ́run ọwọ́ bẹ́ẹ̀ lọ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́ fi àṣínú bínú rẹ̀ tó bá sì wòlé ayé lóòótọ́ ẹ rí i pé àwọn yẹn rẹ́dì níjọ́ lẹ́ẹ̀ma pé àkíní tẹ̀ ń ṣe bínú ọlọ́run pẹ̀lú ẹ alẹ́ ìmọ̀ ni àbí àníṣe má sọ fún yín òun mọ̀ ọlọ́ni gbogbo àwọn èèyàn wọ́n wà nínú òfò illa alladhina amanu ọlọ́wọ́n bá ní àfàwọn tó bá ní ìgbàgbọ́ sọ́lọ̀ tán ní àkídà àwọn nìkan wọn ní sí nínú wàhálà yìí wa amilu saliha àtàwọn tí wọ́n ti ṣe rí tí wọ́n bá ti ń ṣiṣẹ́ ẹbú wọ́n máa ṣe pẹ̀lẹ́ wọ́n kò sẹ́ni tó sàbúrú fún ti òní ṣe pẹ̀lẹ́ kọ́dà bẹ́ẹ̀ ni wọn rí ọ ọlọ́wọ́n sì máa ṣe pẹ̀lẹ́ watawasaw bil haqq àtàwọn tí wọ́n sọ òdodo ẹja sọ bọ́dọ̀ ṣe rí bọ́dọ̀ ṣe rí ni wàtàwàsọ bí sọ́bù àtàwọn tí wọ́n ṣe sùúrù àwọn lẹ́yìn ni wọ́n kò nínú òfò ayé jẹ́n pé alógó ò ṣe sùúrù mọ́ sí ẹ̀hẹ̀ lẹ́yìn bá sì ti ṣe sùúrù kò sí crime lẹ́yìn níṣẹ́ ó sì jẹ́ pé kádàkùn torí tọ́lọ́wọ́n bá Allah ilé ayé oyé masara àtúnlẹ̀ àkìrà kákan ló gba ògbà díẹ̀ ńbẹ̀ wa gan ọ̀run ibẹ̀ ńlá pẹ́ tí ò lálàá bẹ́yìn bá wa bọ́ sí iná ọlọ́run ẹwù gbà tí yóò lò ń bẹ̀ mẹ́fà sí bọ́sà jẹ́nà ẹwù bí gbàdùn náà ṣètò wà mọ́lẹ̀ hayatu dúníyà ilà mata ọlọ́kùnrin ọlọ́run bá ní gbogbo ń tẹ̀rí ilé ayé ìtànjẹ lásán ìgbádùn gángan nínú àlìjánà lọ ọlọ́run nínú ayé mẹ́lọ́ ní gbogbo ìgbádùn ilé ayé tíntín báyìí ẹwù bí ayé ń ṣe dùn ẹwù gbogbo tó ń tẹ́yìn mọ́ gbádùn ilé ayé ọlọ́run bá ní èyí bẹ́ẹ̀ ní áhàrà ó ju gbogbo yẹn lọ gbogbo tó bá fi ń gbádùn ilé ayé mi èyí tó gba irú ẹ̀ lọ́rùn ó ju èyí tó ń gbá ilé ayé lọ àwọn èèyàn abú ti wá pọ̀jù èèyàn rẹ lọ àwọn lórí ibú pọ̀jù àwọn olórí rẹ lọ nígbà dé gbòòrò ẹ̀ kàmọ́ òpin sí àwọn èèyàn ti dẹran kò ní àmì láti dàjà mú báwọn ń ṣe máa bá yín sọ̀rọ̀ èrò rí kọ́dà aláàgán tó tóbi jù àwọn èèyàn kà sí mọ́ ìgbọ́lọ́hún ó ti ẹgbẹ́ tí ó mọ̀ ọba aláàtọ̀lẹ́ ní kó sùn kọmọ́ jì àwọn yẹn tó ń sọ̀rọ̀ sọ́lọ̀ bí tọ́lọ́wọ́ ọba ẹ̀yájọ́ oyé ẹ̀dà kí ní sọ yẹn ní sí sọ fún yín ni pé yín nìkan bẹ̀ tó jọ ọlọ́wọ́ ọba títí ẹ̀ máa ń yá nídìí bẹ́ẹ̀ kádàkùn torí tọ́lọ́wọ́ ọba wa ká bẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́ mú wa dúró kọ́lọ́ sànù ọlọ́run abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo ìta àti sí kọjá ní gbogbo ìta ka àtànà àti ní ọlọ́mọsà sàfojì fún alẹ́rẹ̀ èyí tá àti máa ṣe ọlọ́mọdé àṣe àwọn tí wọ́n ń ṣe náà kọlọ́mọba yọ wọn kò mẹ́ فاستغفر الله والسلام عليكم ورحمة الله وبركاته